ológo dídán dídán ológo dídán dídán ọlọ́run bàbá lọ́la o ológo dídán dídán ológo dídán dídán ológo dídán dídán ọlọ́run bàbá lọ́la o ológo dídán dídán ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tó ní ayé àti ọ̀run alátìlẹ́yìn wa lọ́jọ́ gbogbo lórúkọ jésù kristi ti násárẹ́tì nínú ìrìn àjò ọ̀sẹ̀ tí a bẹ̀rẹ̀ yìí àánú ọlọ́run kò ní ká kúrò lórí ayé rẹ mo súre fún ọ láàárọ̀ yìí bí o ti ń lọ lábẹ́ ọwọ́ agbára ọlọ́run ọ̀sẹ̀ yìí kò ní fọ ibi fún ọ kò ní fọbi sílé rẹ kò ní fọbi lórí ọmọ rẹ lórúkọ jésù kristi ti násárẹ́tì nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ọlọ́run yóò pa ọ́ mọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní kéne ṣòro òkò ìbànújẹ́ sátánì kò ní bà ọ́ òkò ìbànújẹ́ òkùnkùn kò ní bà ọ́ agbára tí ń rin àrìnyè lọ́nà gbogbo níhà gbogbo agbára ọlọ́run kó wọnú ayé rẹ lọ agbára tí ń rọ́bí dànù agbára tí ń faré báni agbára ńlá Apostle Paul wípé mi lè ṣohun gbogbo nínú Kristi ẹni tí ń fi agbára fúnni. Agbára tí yóò sọ ìṣerere gbogbo di ìrọ̀rùn. Agbára tí ó tì ọ́ lẹ́yìn, tí ó mú ayé rọrùn fún ọ láti gbé, tí ó máa pèsè fún àìní rẹ. Agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ. Ògo ni fún Ọlọ́run wa. Nípa tìrẹ bó o ti ń lọ nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí, lórúkọ Jésù, ọ̀run àánú kó ṣí fún ọ ọ̀run àánú kó ṣí fún ọ ọ̀run àánú kó ṣí fún ọ lórí iṣẹ́ rẹ lórí ọmọ rẹ lọ́nà rẹ gbogbo àánú ńlá ọlọ́run kò ṣiṣẹ́ fún ọ àánú ńlá àánú ńlá látòrí ìtẹ́ olúwa jehova tí ó ti gbogbo èrò rẹ lẹ́yìn tí ó sì ṣe ọ́ ní aláṣeyọrí sí rere lọ́sẹ̀ yìí àánú náà ó yá lọ rí gbà àánú olódùmarè lọ rí gbà ògo ni fún orúkọ olúwa ọlọ́run wa mo wí nípa tìrẹ tá a bá rí ibikíbi tá a ti fọwọ́sowọ́pọ̀ láti sá ọlọ́gbẹ́ ìdààmú tí wọ́n ti panupọ̀ láti sá ọlọ́gbẹ́ ẹkún lórúkọ jésù gbogbo irú ẹ̀dá bẹ́ẹ̀ bó ti wù kán pọ̀ tó ibojì kó gbà wọ́n lálejò ibojì kó gbà wọ́n lálejò mi ò mọ bí onítọ̀hún ti lè jẹ́ tó súnmọ́ àbẹ́ni jíjìn àbí ẹ̀dákẹ́dá tá a gbé sí ayé rẹ lé lọ́wọ́ ẹnikẹ́ni tó mú aláwo lọ́rẹ̀ẹ́ tó mú wòlíì èké lọ́rẹ̀ẹ́ tó ní ọ̀rẹ́ èké tó ní wòlíì èké tó ń ṣe lòdì lórí ayé rẹ lórí ògo rẹ lórí ipò tó wà lórí ìlọsíwájú tó ní àbí lórí ohunkóhun tó dáwọ́lé tó lò ní ṣàṣeyọrí tó mú aláwo lọ́rẹ̀ẹ́ gbogbo irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ògúlùtù ikú ọ̀run ó jù ú bà wọ́n lónìí ògúlùtù ikú olúwa jù ú bà wọ́n ẹ̀mí mímọ́ jù ú fún wọn ìró ibi tí wọ́n pa lórí ayé rẹ ní ìlọ́po méje ó yí lé wọn lórí wàá gbọ́ mo sọ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí lọ́gànjọ́ òru yìí lábẹ́ gbèǹdéke lábẹ́ agbára adánidúró sójú kan tí ayé rẹ wà tí iṣẹ́ rẹ wà Jésù olùgbàlà ó gbé ọ jáde lónìí lábẹ́ gbèǹdéke tá a fi ayé rẹ sí tó mú ayé rẹ dúró sójú kan tó ń pòyì lójú kan náà tí iṣẹ́ rẹ ò lọ síwájú tí ìrànlọ́wọ́ tó ń rí kò jura wọn lọ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ mú ọ jáde lórúkọ Jésù ọ̀run mú ọ jáde lórúkọ Jésù ọ̀run mú ọ jáde ibikíbi tó ti ń gbọ́ mi tó o bá lè rí àmì ńlá mẹ́ta ṣe òróró ìgbédìde òróró ìgbésókè lórúkọ Jésù ẹ̀mí mímọ́ dàlẹ́ ọ lórí òróró ìgbédìde òróró ìgbésókè lórúkọ Jésù ẹ̀mí mímọ́ dàlẹ́ ọ lórí ayé rẹ yóò fọ̀n lókè ayé rẹ yóò fọ̀n lókè ètò ọ̀tá lórí ayé rẹ ó yí dànù lónìí ètò ọ̀tá lórí ọmọ rẹ ó yí dànù lónìí ètò ọ̀tá lórí iṣẹ́ rẹ ó yí dànù lónìí gbogbo májẹ̀mú àkàntì lórúkọ Jésù agbára ọ̀run bà á jẹ́ lórí prójẹ́tì gbogbo tó ń ṣe lọ lọ́wọ́ lórí ayé rẹ lórúkọ Jésù gbogbo májẹ̀mú àkàntì àṣẹ ọ̀run bà á jẹ́ lónìí gbogbo iṣẹ́ tó ti tó tó tó tó wà lójú kan yẹn lórúkọ Jésù ẹ̀mọ́ kó gbé e sókè wàá rí ìrànlọ́wọ́ Ọlọ́run wàá rí àánú ọlọ́run gbà gbogbo ibikíbi tó bá lọ ajínigbé ayé kò ní jí ọ gbé wọn ò ní jí ọ lọ́mọ gbé wọn ò ní jí ọ láya gbé o ò ní rí dààmú o òfò ẹ̀mí ò ní ṣe ọ ìwọ ásídẹ́ǹtì ò ní jẹ́ tiẹ̀ áà lórúkọ jésù wàá kéré oko délé o ò ní gbé sájò ìpinnu òkùnkùn láti mú ọ gbé sájò lórúkọ jésù ó dasán lórí rẹ ìpinnu èṣù láti mú ọ gbé sájò ó dasán lórí rẹ ọwọ́ wo ló kọwọ́ tó ní kí wọ́n má gbóhùn rẹ lókè á idà olódùmarè kó gé ọwọ́ náà sọnù gbogbo ọwọ́ tó kọwọ́ tán ni wọn ní gbóhùn rẹ lókè idà ọlọ́run kó gé ọwọ́ náà sọnù nípa agbára ẹni tó dá ọ nípa agbára ẹni tó ní ọ nípa agbára ẹni tó dógo mọ́ lórúkọ jésù ògo rẹ kó fọhùn lókè ògo ni fún ọlọ́run wa mo pe ẹni tó ní ayé àti ọ̀run lórúkọ jésù gbogbo ibi tó ti ṣaláìní kó bá ìní rẹ pàdé kó bá ìní rẹ pàdé àìní rẹ lórí ọmọ àìní rẹ lọ́nà gbogbo lórúkọ jésù mo ní kó bá ìní rẹ pàdé ògo ni fún ọlọ́run wa nínú ìwé joshua orí ìkarùnún ẹsẹ̀ ìkẹsànán ó ní ọjọ́ náà ni olúwa mú ẹ̀gàn íjíbítì kúrò lára àwọn ọmọ ísírẹ́lì ah lórúkọ jésù gbogbo ẹ̀gàn táyé mọ̀mọ́ ẹ̀gàn tá a fi ń júwe rẹ̀ gbogbo ẹ̀gàn yìí pátápátá bí ọlọ́run bá lè mú ẹ̀gàn íjíbítì kúrò lára ìsírẹ́lì lórúkọ jésù ẹ̀gàn ayé lára rẹ̀ ọ̀run mú kúrò lónìí ọ̀run mú kúrò lónìí gbogbo ẹ̀gàn ayé lára rẹ̀ lórúkọ jésù ọ̀run mú kúrò lónìí mo fẹ́ kó fi ẹsẹ̀ yẹn gbàdúrà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ọlọ́run sọ ẹ̀gàn ayé mi dògo kó o wọnú bíbélì àwọn tó ṣẹ̀gàn wọn dógo genesis chapter thirty um láti verse twenty-two ó sọ ẹ̀gàn ayé sarah ó sọ dógo bákan náà ni um aya ọmọ rẹ̀ rebeka ẹ̀gàn ayé rẹ̀ ó sọ dógo ẹ̀gàn ayé jábésì ó dógo gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú bíbélì bí ìwàláàyè ọlọ́run bá lè sọ ẹ̀gàn wọn dògo jábésì àdúrà ló gbà nínú ọ̀sẹ̀ yìí mo fẹ́ kó ké pe ọlọ́run ó jẹ́ ọ̀sẹ̀ tó parí oṣù karùn-ún yìí oṣù àánú oṣù orí ọ̀fẹ́ oṣù májẹ̀mú yìí pé olúwa fi agbára rẹ sọ ẹ̀gàn tí bẹ nínú ayé mi nínú iṣẹ́ mi nínú ìgbéyàwó mi di ògo ẹni tó ní ọ yóò dá sí ọ̀rọ̀ náà yóò yí ìgbà rẹ padà yóò sọ ẹ̀gàn di ògo wàá sì gbégbá ọpẹ́ wá lórúkọ Jésù gbogbo ohun tó ń rí bí ẹ̀gàn yẹn yóò sì já sí ẹ̀rí ìyanu fún ọ. Ẹ kò káyà ìwé Luke twenty one verse thirteen kò fi gbàdúà ìwọ ni ẹ̀rí kan lórúkọ Jésù. Mo gbàdúà gbogbo ohun tí ò ní jẹ́ kádùá ò gbà fún ọ lórúkọ Jésù iná Ọlọ́run run dànù. Iná Ọlọ́run run dànù. Gbogbo ohun tó lè dúró tó ní kádùá mọ́ gbà fún ọ ogun ara ẹni ni ogun ayé ni ogun òkùnkùn ni ogun èṣù ni ogun ẹ̀ṣẹ̀ ni gbogbo ogun náà pátápátá agbára ńlá tí ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù lórúkọ jésù ó sọ dàsán ó sọ ó sọ gbogbo ọwọ́ ogun nínú ayé rẹ ó gbẹ dànù ọjọ́ òní yóò san ọ́ fún rere ọ̀sẹ̀ yìí yóò pe ọ ìrìn àjò rẹ lọ́dún yìí ò ní farapa ẹ̀sìn abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ògo ni fún ọlọ́run wa wá gbọ́ gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí òkùnkùn lè bá ilé rẹ dá májẹ̀mú ibi lọ́dún yìí ẹ̀jẹ̀ jésù fagilé torí a kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé ẹ gbìmọ̀ pọ̀ yóò dasán ẹ sọ̀rọ̀ náà kì yóò sì dúró lórúkọ jésù ni mo wí gbogbo májẹ̀mú tá a ti bá ilé rẹ ayé rẹ tá a ti bá a ní nínú ìjọba òkùnkùn láti gbomijé lójú rẹ májẹmú náà nípa agbára ẹni tó kú nítorí tiwa fún ọjọ́ mẹ́ta nípa agbára Calvary májẹmú náà dasán lónìí ògo ni fún Ọlọ́run wa lọ kó o sì ṣe rere lọ kó o sì ní ayọ̀ lọ kó o sì ní ìgbéga ẹ̀rí ìyanu kó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín àmín lórúkọ jésù fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ àti àwọn ènìyàn tó súnmọ́ àti àwọn tó wà lọ́nà jíjìn fi ránṣẹ́ sí wọn bí o ti ń ṣe lórúkọ jésù àtiwọ àtàwọn àtẹmí òdì iná agbára ọlọ́run tí sátánì àtọmọogun rẹ̀ kò lè kọlù ọ̀run yóò mòdì iná ká ibi kan kò ní tọ́ sí wa a ó sì fayọ̀ lu ayé wa bó o ti ń ṣe má gbàgbé máa rántí ní gbogbo ìgbà pé dídé Jésù yóò dé lọ́jọ́ kan lọ́jọ́ dídé rẹ̀ àtẹ̀mí àti ìtìjú ayérayé kò ní jẹ́ tiwa ògo ní fún orúkọ Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. All the mercies on the Lord.